súnmọ́ alùsúnnà jù bá ti ṣe sọ illa annahum laysu min ahli sunnati wal jama'a ṣùgbọ́n àwọn èsì alùsúnnà wal jama'a gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe sọ wọ́n ní al-asha'ira yaquluna nahnu ahli sunnati wal jama'a àwọn àṣàyíra pé àwọn ni ahlu sunnati wal jama'a wa ghayru sahih eléyìí ò ṣe déédéé o li'anna alladhi hum alayhi torí tí wọ́n wà lórí rẹ̀ laysa huwa manhaj laysa huwa manhaj ahli sunnati wal jamaa kìí ṣe ojú ọ̀nà àwọn ahli sunnati wal jamaa torí àwọn èsì ahli sunna Ibn Taymiyyah náà sọ pé wal ash'ariyyatu al-aghlab alayhim annahum murji'atun fi babi al-asma'i wal ahkam èyí tó wọ́pọ̀ jù lórí àwọn àṣàríyà òun náà ni pé múrjíà ni wọ́n tá à ń bá ń sọ̀rọ̀ àwọn orúkọ Allah tá à ń tún sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ Allah jabariyatun fi báfil qadar jabari oníwá níbi tá a máa ti sọ̀rọ̀ kádàrà àwọn ẹni tó sọ pé ẹni tí ó wu kádàrà láti fi wá ṣe ní fi wá ṣe àwọn ọ̀láyè láti ṣẹ̀ṣà wa amma fi sifat tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àròyìn Allah falaysu jahmiyatan mahdha wọ́n yìí ṣe jahmiya tán pọ́nbélé bal fihim naw'un min at apá kan nínú ìfẹ́ jẹ́ jahamiya ní bẹ lára wọn ọ̀kọ́lá ayọ́bá ó ní wọ́n tún sọ yí pé gbogbo ẹ̀kókò rẹ̀ sáà ní kí wọ́n ṣe àlùsùnà kódà níbi ìbáyìí ó tún fi hàn wá ikẹ́ tó bá tiẹ̀ pera rẹ̀ ní aṣáàrí lásán ó ti ṣe bí ẹ̀ ń bá pera rẹ̀ ní aṣáàrí lásán bí dáa kí lọ sọ lákìn. مجرد الانتساب إلى الأشعري بدع ọwọ́ ìfirẹni ti sọ́dọ̀ àṣàrí lásán bídà ni bẹ́ẹ̀ lára àwọn olùmọ̀mí ẹbí Sheikh Abdullah Al-Ghunayman àtàwọn míì gbogbo wọn ṣàlàyé pé wọn ìṣe ahlu sunnati wal jamaa eléyìí fi hàn á àṣàrí àwọn ìṣe ahlu wọn súnmọ́ ahlu sunna wọn ìṣe ahlu so ìyẹn ni pé wọ́n sẹ́pẹ́rẹ́ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọba yìí jẹ́ yòókù ṣùgbọ́n àwọn náà wọ́n ṣe àlùsùn ṣùgbọ́n àwọn olùmọ̀sí àyọkúrò àwọn kan nínú wọn bí àlùsùn náà làwọn àṣàyíra ni wọn ṣùgbọ́n àlùsùn náà ni wọn àwọn olùmọ̀ yọ àwọn kan o nínú wọn nínú àwọn tó jẹ́ àwọn olùmọ̀ ńláńlá. àwọn aṣíwájú wa nídìí ẹ̀sìn gẹ́gẹ́ bí al-imam al-bayhaqi bàbá tí wọ́n kọ as-sunan al-kubra ma'rifatul athar bákan náà ash-shama'il àwọn tíra rẹ̀ gẹ́gẹ́ ash-shatibi bàbá tí wọ́n kọ al-i'tisam al-muwafaqat an-nawawi. al-imam ló sì àwọn tírà rẹ̀gẹ̀dẹ̀ ibn hajar imam tí gbogbo wa dáma àtàwọn míì bí wọn wọn sì àyọkúrò wọn nínú àwọn àṣàyíra tá a ní wọn ṣe ahlu sunnati wal jamaa nítorí àwọn sábàbí kan táwọn olùmọ̀sálàyé rẹ̀ ibn taymiya sọ pé. أهل السنة والجماعة متفقون على أن المعروفون بالخير أن أهل السنة قو lórí kí gbogbo àwọn tá a bá ti mọ̀ pẹ̀lú dáadáa gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà tá a ti mọ̀ àtàwọn míì gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà tó kópa nínú ogun Jamal Siffin àtàwọn ogun kínní àti ogun kejì la yufassaqu ahadun minhum àgbọ̀dọ̀ pẹ́ nìkan ni wọ́n ń pòkè o a gbọ́dọ̀ pẹ́ nìkan nu wọn pòkè fọ́gùlán an an yóò ká